الحمد لله الذي بنعمته تتم الصالحات والحمد لله الذي رد علينا الروح أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرجو فون الله ọba tí ó máa ń parí gbogbo dáadáa tíyàn fẹ́ ṣe ọba tí máa ń yọ̀ǹda fún yàn tíyàn máa ń rí iṣẹ́ pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run bàtà tún wá ń dúpẹ́ fún yìí òun náà ni ọba tí ó pa wá ní alẹ́ àná tó tún wá fún wa ní àǹfààní àti máa bẹ lórílẹ̀ ìpẹ́ ní àárọ̀ yìí àwa ń bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ òní tá tún jí sí. Si, àti irun tá a kí ń ṣe irun súbùhì ọlọ́run má ṣe ní ẹyọ kan tó kù fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé èyí tá a tún wá ń kí àti èyí tá a kí lónìí àbí ọlọ́run bá ọlá àti èyí tá a tún máa kí kọ́lọ́run fi mìsánù àtàná àti ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run máa bá wa Muhammad kí ó bá wa kẹ́ kó bá wa gẹ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n lo sunna nabi wa Muhammad kọ́lọ́n fi kẹ́ náà rọ kiri ká ẹni kọ̀ọ̀kan wa àwa náà tí àwa ń bẹ lórí sunna kí ọlọ́run bá àdékè ọlá kó jẹ́ kí àtúbọ̀tán ìmí àti yín kọ́lọ́n jẹ́ ó dáa ìkúwọ́tà ìmáàn ìyẹ́rú sí ọlọ́run bá wa ibi tí à ń ṣàlàyé fún wa òun náà ni agbọ́nrin ọ̀rọ̀ الإيمان bí الله azawajalla ibi tá a wá dé níbẹ̀ òun náà ni mu'jizatul anbiya àṣìhárò a sàmáníyà ẹ̀rí àwọn iṣẹ́ ìyanu èyí tí ọlọ́run bá Allah tó kún àwọn ànábì rẹ̀ lọ́wọ́ àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ tí wọ́n ṣe tọ́lọ́run fi fi ń rinlẹ̀ fáwọn tọ́lọ́run bá rán wọn sí kálíbà gbà pé ọlọ́run ló rán wọn wọn láwọn iṣẹ́ ìyanu yìí tí àwọn ànábì ṣe yìí àbàwọn ànábì tó ṣiṣẹ́ ìyanu yìí tí kùránì dárúkọ tọ́lọ́ ń ṣàlàyé wọn náà lùkùránì mẹ́jọ ni wọ́n. èyí tá a kọ́ fẹ́ wò lónìí òun náà ni sẹ̀fínàtún sẹ̀fí lè nù ẹ̀. lára iṣẹ́ ìyanu tí ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà ní iṣẹ́ ìyanu tọ́lọ̀ ọba àdékẹ́lá ṣe fún anabi Nuh alayhi salatu wassalam kí ni iṣẹ́ ìyanu Nuh tàlà ń pè ní Nuh ṣẹ́rí anabi Nuh yìí ká tó sọ iṣẹ́ ìyanu rẹ̀ òun náà ní ẹnì kejì nínú àwọn ànábì ọlọ́run tó ń jẹ́ bàbá fún àwọn ọmọnìyàn. tọ́mọ ní awalul abul bashar àkọ́kọ́ bàbá fún gbogbo ìran ọmọnìyàn òun náà ni ànábì adam alayhi salatu wa salam wasaani nabi inuhu alayhi salatu wa salam ẹnì kejì tí ó tún máa jẹ́ bàbá fún gbogbo àwọn ọmọnìyàn òun náà ni ànábì nuhu alayhi salatu wa salam torí pé ádámà ó bẹ́ẹ̀ náà ni Nuhu òun náà ṣe kí ni òun náà bímọ. wọ́n ní bákan náà ṣẹ̀rí ànábì Nuhu yìí òun kọ́ ni àkọ́kọ́ nínú àwọn ànábì ọlọ́run ànábì ádámà ó ṣíwájú rẹ̀ jẹ́ ànábì bákan náà ànábì idris aleyhisalatu wasalam òun náà ṣíwájú rẹ̀ jẹ́ ànábì àmọ́ ìtọ́jẹ́yàtọ̀ láàrin ìjà nàbí ádámà àti idris àti nuhu òun ni pé nuhu náà jẹ́ ànábì àmọ́ tí nuhu fi jẹ́ ọ̀gá lórí wọn ni pé huwa awalu rasul ànábì nuhu yìí òun ni àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run òun jẹ́ ànábì òun tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run wá gbé e dìde sí àwọn èèyàn rẹ̀ nígbà tí àwọn èèyàn yìí tí wọ́n ti kú lórí ẹ̀sìn èyí tí ọlọ́run bá àlékè ọlá tó fẹ́ jẹ́ àsìn. torí pé lẹ́yìn ìgbà tí ọlọ́run ti dá ádámà tá ádámà ti lórí ilẹ̀ ádámà lórí ilẹ̀ kò sí tó ń jẹ́ ẹbọ lórí ilẹ̀ nígbà tí ádámà kúrò àtàwọn ọmọ tó fi ilẹ̀ ìdírísì náà wá kò sí tó ń jẹ́ ẹbọ lórí ilẹ̀ àmọ́ ńgbà tí n tá à ń pè ní ẹbọ dé orí ilẹ̀ òun náà ní láyé ànábì ànábì Noa ànábì inú ìwà jíṣẹ́ fún àwọn èèyàn tí ọlọ́run bá rán sí àmọ́ àwọn èèyàn yìí ó pè wọ́n títí títí wọn ò gbọ́ á padà máa ṣàlàyé iṣẹ́ tó ṣe láàrin wọn àmọ́ ńgbà tó pè wọ́n títí tí wọn ò gbọ́ yìí ọlọ́run wá rí wípé àwọn eléyìí ò ní ṣe kí ni wọn ò ní gbọ́rọ̀ débi wípé in tó fi jíṣẹ́ ọlọ́run kò dín ní nine hundred and fifty years àwọn èèyàn tó gbà fún péréte báyìí náà ni nínú àwọn èèyàn tó gbà fún ọlọ́run wá ní àwọn èèyàn tó gbà fún ẹ̀ yìí àwọn ni ó là àwọn tí ó gbà yìí àfẹ́ pa wọ́n run nígbà táwọn wá fẹ́ pa wọ́n run ọlọ́run wá ní kí ànábì Nuhu alayhi salatu wassalam ọlọ́run ní kó kan ọkọ̀ òun là ń pè ní àtẹ̀fínà àlọ́tì àmàlàhù Allahu subhanahu wa ta'ala àléhà wọ́n ní ọlọ́ọ̀bà àníkẹ́ ọlá ó kọ́ ànábì náà àléhà huwa wa man ma'ahu minal mu'minin ọkọ̀ yìí ń gbà tó kàn tán ọlọ́run á ní rẹ̀ lóhùn wọnú ọkọ̀ náà àti gbogbo àwọn tó gbà ẹ́ gbọ́ nínú àwọn mùmìnì nínú nàìjíríà hàn mínàlẹ̀ ìkọ́ọ̀bì láti mínàlẹ̀ ìkọ́ọ̀bì ànábì nàzàlà alàlẹ̀ mùsùlùkì náà alàbí náà kàzàbúhù wàhazúù ọlọ́run ní ìdí tá a fi ní ọkọ̀ ọkọ̀ yìí òun ni pé ìwọ wọnú ọkọ̀ àti àwọn tí wọ́n jẹ́ múmi níbi tiẹ̀ ẹ wọnú ọkọ̀ náà torí pàwọ̀ ọlọ́run á sọ ìyàkalẹ̀. ìyàtá ẹ fẹ́ sọ̀kalẹ̀ yìí àwọn tí ó jẹ́ ń bẹ̀ àkọ́kọ́ àwọn tí àánú máa bá òun náà ni àwọn mùṣìríkù yìí àwọn mùṣìríkì yìí àwọn ìṣẹ́bọ torí pé nù àtàwọn èèyàn tó gbà fún àwọn ni mùsùlùmí lásìkò náà àwọn ni wọ́n ń bẹ lórí ẹ̀sìn tawhid àwọn tí ó gbà fún nuhu àwọn ni kèfèrí àwọn lẹ̀ṣẹ̀ bọ́ àwọn ni òsínlẹ́sìn lórí ẹ̀sìn kínní orí ẹ̀sìn tawhid ọlọ́wà ni kí ló dé tábì fìyà jẹ wọn nítorí wípé wọn ò gbà fún wọn nù wọn ń pè é lóko rọ ṣẹlẹ́wọ̀n ànábì ọlọ́run nǹkan méjì làwọn èèyàn máa ń ṣe fún wọn òjíṣẹ́ ọlọ́run ni o ànábì ọlọ́run ló jẹ́ ni o àwọn tọ́lọ̀ ọba rán sí wọn tí wọn ò bá gbà fún wọn nǹkan méjì náà máa ń ṣe fún wọn alákọ̀ọ́kọ́ ni pé kazzabuhu wọ́n pè lópùrọ́ wà àzúrò bákan náà wọ́n tún wá sí ara ni wọn. nǹkan méjèèjì tó máa ń ṣe fáwọn ẹni ọlọ́run ba lélẹ́yìí ṣé wọ́n rí báyìí ṣe fáwọn òjíṣẹ́ ọlọ́run bá wọn tí máa ń pè wọ́n lópùrọ́ wọn. tí wọ́n fara ni wọ́n o súnà náà kò tán lórí àwọn ànábì ọlọ́run nìkan àbúrò àwọn òjíṣẹ́ ọlọ́run nìkan gbogbo bá ti gbé àgbàdo dání tó rìn lórí ìlànà àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run kó máa retí pé àwọn yóò wọn ìdí òṣè sọ pé wọn lè ní ah, ní ah, ní tani tó sọ fún yín pé ọlọ́run ni máa tẹ̀lé yẹn òun kan náà ṣọ́ọ̀gùn ó mọ̀ kúrọ́ náà. tó bá ti wá kúrọ́ náà fá tí wọ́n ti gbé irọ́ tí wọ́n ń gbà yìí kò ṣe kankan lára ẹ̀ ìtọ́kùn náà ní pé wọ́n àgbà ẹ̀sìn wọn bàbára ní. ó lè dá nǹkan lẹ̀ wọ́n ní ẹ má kọ́mọ lọ́mọ o ó sá ọmọ ìdólórí burúkú ni o gbogbo ọ̀nà ni ó fi máa fara ní níbi ọ̀rọ̀ sísọ wọ́n máa fara ní níbi ìwà wọ́n máa fara ní ṣẹ́rí gbogbo àwọn kan wọ̀nyí kò jẹ́ tuntun gbogbo ẹni bá ti ń bẹ lórí òdodo tó bá ti ń bẹ lórí kó má bàjẹ́ àwọn àlùfáà ni kó máa retí àwọn nǹkan méjèèjì yìí ìkúwọ́tẹ̀ ìmáàn ọlọ́run wá fẹ́ ṣàlàyé nóhùn fún wa nínú alukur'an kẹrì ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim laqad arsalna Nuha ila qawmihi ọ̀rọ̀ ní pàápàá àwọn ọlọ́run Allah subhanahu wa ta'ala mà ti ránníṣẹ́ ànábì nuhu sí àwọn tání ìjọ rẹ̀. fọ̀kọ́rọ́ lára ọkọ̀ o nígbà tí inú bá dé tó dé báwọn ọjọ́ rẹ̀ tó yọ sí wọn ó ní ìyá ọkọ̀ o ó pè ẹ̀yìn tọ́lọ́ ọba ara mi sí. ọ̀bọ̀dúnlá ṣẹ́rí eléyìí ni àkọ́kọ́ sí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ tán máa ń kọ́kọ́ pè àwọn èèyàn sí òun náà ni ẹ̀rọ̀dọ̀lá ìsìn ọlọ́ọ̀ba nìkan gbogbo àlùfáà tó fẹ́ jíṣẹ́ ọlọ́run fáwọn èèyàn ìǹtí àkọ́kọ́ yanjú lára wọn ní tàwíìdì fọ́sìn ọlọ́run nìkan. gbogbo ànábì ọlọ́run iṣẹ́ tí wọ́n gbà wọlé yìí ìpè àwọn èèyàn lọ síbi ìjọsìn fúta ni nìkan gbogbo bá ṣẹlẹ̀ sí wọn láyé gbogbo tó bá rí láyé tí wọ́n wá gbogbo tí wọ́n wá tí wọ́n ò rí láyé gbogbo ẹ̀ pátá ta ni wọ́n fún lágbára rẹ̀ jàmọ́ aláàdìkà ṣẹ́ni títà àhídò bá ti yanjú nínú àlámọ̀rí èèyàn bẹ́sẹ̀ bá ra lásán yóò ní yàkàn lóṣù bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí lásán yóò fi dìsọ́dọ̀ ìpadà ànábì inú wa kó ẹ̀mí àwọn èèyàn tọ́lọ́ ọba náà sí ó kó ẹ̀mí wọn kúrò bí òòṣà èyí tó sì ń bẹnu lé ẹlòmíì dòní ó kó ẹ̀mí wọn kúrò bí ọṣẹ èyí tó sì ń bẹ nínú ilé ẹlòmíì dòní ó kó ẹ̀mí wọn kúrò bí pàrọ̀ èyí tó sì ń bẹnu tó sì bẹnu ṣe ẹlòmíì dòní ó kó ẹ̀mí wọn kúrò yìí pé ẹ má rọ̀ ẹ má bì ẹ má ti ẹ̀mí tẹ́ńtà dáa ẹ tí a bá tó dá gbogbo nǹkan ìtumọ̀ rẹ̀ ní pé ẹ má di pààrọ̀ ẹ má wọṣẹ ayé ẹ má ṣoògùn tajà ẹ má fi nǹkan kọ́lé pẹ̀lú òun ni ó mọ̀ sọ yín wá fi ewé ewé ewé ó fi kọ́ ẹni ọ̀nà dípò ni ó mọ̀ sọ orípò gọ̀ subhanallah nǹkan kan wá ń tẹ́ ẹ lára ara ẹ wá ṣe sírẹ́sírẹ́ wá ní à ah, ó dàbí wọn ti tà mí lọ́fà orípò gọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má fẹ̀ ní tẹ̀ nkankan ipò fẹ́ dé bá yín láyé dúdà ní lọ jàmá ẹni tí ọlọ́run bá kàrà pé yóò ṣe kí ni jàmá ìpamọ́ sọ̀rọ̀ sí yín. àdàbí ni wàá ní máa ń wá kó mi ní ìlà ọlọ́kọ́ rì torí tí ọlọ́run bá tí mo ní kẹsì yìí ọba yìí nìkan tí mo ní ẹjọ́ sì fún yìí kò sí ọba mi ìmọ̀tẹ́ fẹ́ sìn ẹgẹ́ bí ọmọ nìyẹn tẹ́ẹ̀fì oríire ọlọ́run láyà sí lálẹ́ kìámà ju ọba tí mo júwèé fún yín lọ yìí tẹ́lẹ̀ ní bá ń sin ọlọ́run bá Allah ló ń sin ọlọ́run bá òdodo ẹni bá ti ń sin nǹkan míì lẹ́yìn Allah ọba fẹ́ẹ̀kì ló sìn eléyìí ni ọ̀rọ̀ nóò fún àwọn ọjọ́ rẹ̀ nóò ara ni inni akhafu alaykum azaba yawmil azim torí pé tẹ́ ẹ̀ bá sin ọlọ́run ọba nìkan èmi máa ń bẹ̀rù fún yín o kọ́lọ́run ọba àlekè ọlá kó padà má wàá fìyà jẹ yín níyà tóbi níwájú rẹ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èyí tá a tún sọ láàárọ̀ yìí kí ọlọ́run bá àlékèọ́lá kó fi sínú sánú àsánáàtì ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn ọlọ́run bá tún di ọ̀la á tẹ̀síwájú lórí àyà tí agbẹnulé lónìí òun náà ní láti àyà fifty nine títí dé sixty four àbí ọlọ́run bá Allah subhanahu wa kó fi sínú sánú àsánáàtì ẹnì kọ̀ọ̀kan wa subhanaka وصلى الله على محمد وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته